kólósè orí kẹrin. ẹ̀yin olúwa ẹ máa fi èyí tí ó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ̀ yín kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní olúwa kan ní ọ̀run. ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ju gbogbo rẹ̀ ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú kí ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú kí èmi kí ó lè fi hàn gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde kí ẹ sì máa ṣe ìràpadà ìgbà ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ oore ọ̀fẹ́ nígbà gbogbo èyí tí a fi iyọ̀ dùn kí ẹ̀yin kí ó lè mọ̀ bí ẹ̀yin ó ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn gbogbo bí nǹkan ti rí fún mi ni tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀ arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ mi nínú olúwa ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà kí ẹ̀yin lè mọ̀ bí a ti wà kí òun kí ó lè tu ọkàn yín nínú pẹ̀lú onésímù arákùnrin olóòótọ́ àti olùfẹ́ ẹni tí í ṣe ọ̀kan nínú yín. No àwọn ni yóò sọ ohun gbogbo tí a ń ṣe níhìn yìí fún yín aristaku ẹlẹgbẹ́ mi nínú túbúkì yín àti máàkù ọmọ arábìnrin bánábà nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ bí ó bá sì wá sọ́dọ̀ yín ẹ gbà á àti jésù ẹni tí a ń pè ní jústù ẹni tí í ṣe ti àwọn onílà àwọn wọ̀nyí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba Ọlọ́run àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi Epafra ẹni tí í ṣe ọ̀kan nínú yín ìránṣẹ́ Kristi kí yín ó ń fi ìwàyà ìjà gbàdúrà nígbà gbogbo fún yín kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run nítorí mo jẹ́rìí rẹ̀ pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwa tí a wà ní Laodikea àti àwa tí a wà ní Hírápólì Lúùkù oníṣègùn olùfẹ́ àti Démà kí yín ẹ kí àwọn ará tí ó wà ní Laodikea àti Nímfà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀ nígbà tí a bá sì ka ìwé yìí láàrin yín tán kí ẹ mú kí a kà á pẹ̀lú ìjọ Laodikea ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodikea wá kí ẹ sì wí fún Akipu pé kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ ti gbà nínú Olúwa kí o sì ṣe é ní kíkún ìkíni nípa ọwọ́ èmi Pọ́ọ̀lù ẹ máa rántí ìdè mi kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín àmín.